أعوذ بالله من الشيطان الرجيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض وكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون سورة المائدة آية 23 ni wọ́n ti ka ṣẹlá lásán àwọn lágbè yà lágbè yà. sọ́ọ̀tù màídà àyà tàbí sùn àyà yìí fẹ́ jọ yíwa yìí pé ó pin dandan fún yàn ó ṣe àpọ́nlé èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń fún wa ní ọ̀rọ̀. ipe gẹ́gẹ́ bá a ti sọ ní àdé ọjọ́ àkọ́kọ́ nínú Ramadan bá a sọ fún wa nípa ìtàn àwọn ọmọ méjì Adam ìyẹn Habil àti Qabil sọ̀rọ̀ pé kọ́bìn ó sì kú pa hábìn nípa ikọ́ sọ pé ẹni tí wọ́n bí pẹ̀lú gàngàn òun lọ́rẹ̀wà tó wọ́n fẹ́. lẹ́yìn tí nàbíláyà Adam aleyhi sọ́láàdù sàlám tó pàkíyèsí ẹ̀ wípé ìdèjì ìkúnlẹ̀ àkọ́kọ́ àti ìkúnlẹ̀ kejì ni wọ́n lè fẹ́ra wọn kì í ṣe pé kúnlẹ̀ kan náà ni wọ́n lè fẹ́ra wọn àwọn akọ̀jálẹ̀ wípé ẹni tí wọ́n bí pẹ̀lú òun lọ́rẹ́ wa ìbejì sẹ́ni kejì wọn ò fáìn torí bẹ́ẹ̀ wọn ò lè fẹ́. lé ànábì ádámù alísọ́lá tó sẹ́lẹ̀m ló sì sọ fún wọn wípé kí wọ́n bá jẹ ìyẹn di wípé kí wọ́n ṣe ìjọsìn láti fi súnmọ́lọ́ ọ̀la subhanahu wa ta'ala kábìlì mọ́ sálẹ́ni tó wà lọ́nà ọwọ́ ajá ti gbé iná wá láti sọ́nà ó gbé ewu ti hàbíl tó ń fi ṣe súnmọ́lọ́ òsì gbé ti kọ̀ọ̀bíl tọ́lọ̀ ọba jẹ́ oyè wáyé pé ẹni tí ìdánwà láti sẹ́fẹ̀ tó gbé tiẹ̀ torí wọ́n wà náà ti bẹ̀rẹ̀ ọlọ́run. ọ̀dà àti bẹ́ẹ̀ ó sì kú pa habil yẹ kọ̀ọ̀bíl ó sì kú pa habila. gẹ́gẹ́ bá a tó kọ́ aládàá yìí pé tábà bẹ́ẹ̀ wúta gbára habil ọ̀làgbára ju kọ́ọ̀bíl lọ. ṣùgbọ́n àlìwárà ìpayọ ọlọ́wọ́ ọba ti bẹ lẹ́mìí ẹ̀ ni kò jẹ́ kó gbé ọwọ́ láti sọ fún òun àsìkò pa kọ̀ọ̀bí ọwọ́ yẹn pé kọ̀ọ̀bí ló padà wá pa àbí lẹ́yìn tó pa akẹ́kọ̀ọ́ bọ̀ bí ó ti ṣe kó tó padà kẹ́kọ̀ọ́ lára kẹlẹkẹlẹ tó bo kẹlẹkẹlẹ ẹgbẹ́ rẹ̀ tó ti kú láti rí pẹ̀lú kọrọ bẹ̀rù ibi tá a sùn láti fi yẹ ọwọ́ ní àwọn ìlànà àjẹsùn àti àkúrẹ bí sàhádà lọwọrọ ti fáwọn wárí àtàwọn àbáàkì ọmọ àti fún mi tí mo kọ́ lẹ láti ti bí gánagánà yìí ṣe ṣe tí màá bu àṣírí arákùnrin mi fa afúnmáhàmínà ṣe àdìrí yẹn ọwọ́ apàdà dẹni tí sàbámọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí Al-Hasan al-Basri rahimahullah wọ́n ní ọlọ́run ní kí àbámọ̀ kó orí fún báàdà fúkọ́ọ́n lẹ́yìn àdánù tó ti tẹ̀lẹ̀ sí àbámọ̀ tó wà fún un. bọ́ọ̀lù àbámọ̀ tó tó tó sọ̀rọ̀ ebi tó máa máa bọ̀ kálá wa ní ipa àti sọ̀ bí ṣeṣe. Títí wá lóta bábọ̀ lórí ewu tó padà jọ. Pẹ̀lú àlàyé náà ti fún wa nípa tẹ̀mí sọ́lọ́ mọ́ àtàlà ń jó yé wa. Ìfọ̀sẹ́tẹ̀ sọ. Èyí tó ti yí pé èyí ó tètè ìyá rẹ̀ kọ́lọ́ọ̀gbà jẹ̀yẹ́ ìyá rẹ̀ láyé bí báyìí. sọlọ wo tó wá tó wá tọ́jú àfẹ́kùnbà yà dé yẹ níjọ́ fi dàlọ́ ẹ̀yà o fi dàlọ́ bá pé ọkọ̀ sí àtẹ̀wá sí ọ̀tẹ̀ bí irú èyí ti kọ̀ bí ìlúte yẹ ti hà dé tó dọ́tẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́yìn ìtayé nígbà yìí lẹ́yìn ìtẹ́jújẹ níyà ayé ọ̀rọ̀ ti bẹ́lẹ̀ ìkejì òun náà lè kọjá ní rọ́ọ̀tì. gbogbo ẹ̀ pátá lọ́wọ́ pé fún ha bíyèrè àtẹnukẹ́ fún kọ́ bíyèrè nípa iṣẹ́ láti tó ṣe ìyá ayé àti tọ̀rọ̀ méjèèjì ló gbé fún. ọlọ́wọ́ bá wá sọ fún wa ní wàá ìdá ayé àtàbí tù ní àdìgbè lẹ́nu ọlọ́wọ́ ìdá àti àti ọlọ́run ti torí eléyà nítorí fọ́sílì níbi ní ádám àkọ́ ògbóngbẹ́sì nípa bí ọmọ ádám ti ṣèpọ̀ bí bó ṣe pa arákùnrin rẹ̀ títí pa àtòsí wà lọ́lẹ́ tó sì pa títí pa ìkọjá àlàsí ọlọ́run látàrí bẹ́ẹ̀. كتبنا على بني إسرائيل حتى هذا لا خائف من أجل ذلك كتبنا من مصحف مسجد الإخراج شوف هذا ọlọ́ọ̀bá wa ní nípa títa sí kọ̀ọ̀dín tọ́pa arákùnrin rẹ̀ àdé níta kò sí àti ìkọjá kàtàkì ní àlábàdé. إسرائيل àwọn asòsòfin fáwọn ọmọ Israel asọ ti bímọ fún ọ wípé asẹ̀wò mọ́kàndínlá rẹ̀ ń gbà ń nílẹ̀ ìlera fún ẹni yóò tọ́ bá pẹ̀ sí kan tí ò lẹ́tọ̀ọ́ sí ká fa ẹni fọwọ́n àdéhùn Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu nípa àtẹ́tí sọ́nù ọmọ àtọ́lá ń sọ wípé láàyè nílò dáhùn kòrí ní mùsùlùmí ńlá ní ìjà sàláàtì ọ̀sẹ̀ tó láti tẹ̀lé ọmọ ìyẹn tó jẹ́ mùsùlùmí lẹ̀ àyàfi tá a bá rí màlẹ́ ìlú mẹ́ta. àkọ́kọ́ nú ẹ̀ òun ní àjọsùn ní dáhùn ẹni tó pa ẹ̀kọ́ pàdé yẹn ni wọ́n bá jáde bẹ́ẹ̀ yẹn pa ẹ̀ mùsùlùmí lọ bá ọ̀pá mùsùlùmí ẹgbẹ́ jíjẹ̀jẹ̀ òun lẹ́lẹ́ ìṣẹ̀tọ́ ti yẹ kí wọ́n fa ṣẹ́ni tó ti lò fi òun ẹni àfẹ́yìntò dáadé ẹni tó jẹ́ abilékọ àbí abiléya lọ́wọ́ àlọ́ àgbèrè tó ti balabala kí wọ́n fẹ́ kí ẹ̀ dídẹ̀jẹ̀ rẹ̀ ti tẹ̀tọ́ níbi tó ti lò ẹni kẹta òun náà ni àlùfáàlì kò lè ní jàmá ẹni tó yapa sí jàmá mùsùlùmí parapọ̀ ó yapa sí wọn ó ló wọ òsì pẹ̀lú wọn mọ́ àtàrí kò lè di ìhí ẹni tó pẹ̀ sí ẹ. níbi pa tó padà dé òdìdí ọ̀rọ̀ lọ́wọ́ látọ̀tà níbi sọ́nù mọ́ fàlẹ́ ọ̀rọ̀ sọ́lá wípé ń bàjálà nínú ẹ̀wù fáfù kò lóhùn. ẹni tó bá pa ẹ bá wọlé kojú ẹ̀ palẹ̀ ìyẹ níbi tó ti lò fi ẹ̀sìn. ọlọ́wọ́ bá wá sọ látàrí tó ń tí kò bí àti ìkọjá kàtàkì ọlọ́run ní àwọn àti olóògbé fáwọn ọmọ israẹli àtúntò ọdún mímọ̀ fún ọ wípé wípé ẹnì yóò látò lílọ ẹni tó bá pẹ̀ kí kan tó ti fẹ́ bí o ti jẹ̀bi ikú. ìtumọ̀ rẹ̀ ní ẹni tó pẹ̀ kí kan wọ́n sọ wípé ọ̀pẹ̀ eh, bí ìbéèrè dáfẹ́ ìyẹn pé bẹ̀rẹ̀ tábàdé láì sí ìdẹ̀sùn pàtó ọ̀pẹ̀ pàdé. Bísí sọ́ọ́sì yìí ṣe pé wọ́n fẹ́ gbẹ̀sẹ̀ ìpànìyàn lára ẹni yẹn. Lẹ́bí rẹ̀ ti bọ́ ni wọ́n ti bá. Àwòkàtà dé kìlì áwọ̀ ayẹ́bẹ̀ẹ́dẹ̀ ẹ̀fọ́ kéde pẹ́ẹ́lí yẹn balẹ̀ jẹ́ kéde wọ́n lè fa ọkàn sí fífa rẹ̀ lẹ́tọ̀ọ́ ìlà sábà ní wọ̀lá jìnnáyà láì lókù fa ẹni òṣùwà ọ̀daràn ọlọ́wọ́ bá lẹ́nu tó bá fi bẹ́ẹ̀. àdínkù sísá dúdú sọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ dà sí ẹni tó pa gbogbo ìyẹn yẹ́yẹ́ ni tí ìbọn pa gbogbo èèyàn nítorí pé kò sí yàtọ̀ lọ́dọ̀ rẹ̀ sẹ́ẹ̀kì iná sẹ́ẹ̀kì iná kò sí yàtọ̀ nìyẹn pépé ẹ̀mí tí e sẹ́ẹ̀kì àkọ́lé òun lọ dára rẹ̀ ẹ̀mí àkọ́lé òun lẹni tí ò dára irúfẹ́ ẹni tó bá tó wá pẹ̀lú tí ò lẹ́sẹ̀ lọ́rùn ọ̀dà tí ẹni pé kò di francis láàrin ẹ̀mí yẹn tọ́ba yìí pé ọ̀dà rẹ̀ láti bá ajásí ká sọ yìí pé ìyẹn fi yàtọ̀ sáré pé ẹbí ọ̀dà rẹ̀ nílé ẹbí tí ò dá rẹ̀ ní káfí yìí lẹ̀ ẹtọ́ wa bá yẹ tó ti sábà ní ọ̀kà àdìsẹ́rọ̀ kọ́ta láti ẹ̀ kájẹ ní ẹ̀yà bí ẹni kọ́ pa gbogbo èèyàn bí ẹni kọ́ sọ gbogbo èèyàn dẹ̀ tọ́ láti máa pa wọ́n sí ẹ̀ẹ́. ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó bá wá sí léèwọ̀ láti tẹ̀mí ẹ̀mí tó jẹ́ wọ̀ láti fa òun dẹ́dẹ̀ sí léèwọ̀ pọ̀pá ọ̀dẹ̀ ní àjẹ́ ọ̀gá lórí ẹ̀ pọ̀tà ánìlẹ̀ máa àhàyà náà bàjẹ́ rẹ̀ yá ọ̀dà jẹ́ ìpẹ́ nìyẹn gbogbo ìyẹn lọ́la lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àríwó yẹn lọ́lọ́run sọ pé kọ̀ọ̀kan ánáwó akéyàtẹ́ sàgẹ̀dẹ́yà afáwà àmẹ́tù wọn látọ̀dọ̀ àbí sọ́ọ̀lẹ̀ látọ̀dọ̀ àbí ìwọ́yọ̀ ó ní mọ wọlé sí i mọ wọlé kọ̀ọ̀kan ní ọjọ́ tí wọ́n ṣe lé mọ́ ìfúnpá tí wọ́n fi lọ báyìí. ọ̀hún ni mọ wọlé kọ̀ọ̀kan mo wá sọ fún pé wíwá tí mo wá yìí mo wá láti ṣàtìlẹ́yìn fún ẹbí o torí fífi dàgbà yìí ìṣáájú dídà ó ti dá wà yìí ìrìn aláṣẹ. ẹ bọ̀ pa agbẹ́fọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àbí ìkórè ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọ̀sẹ̀ láti. afáwọn òṣùwọ̀n ni wọ́n sọ fún wípé lórí àbúkù rẹ̀ yọ̀ sílò rẹ tó kọ pa gbogbo èèyàn wà ìyá yàrá kó tó wá pa ìlú gẹ́gẹ́ òṣùbọ́ọ̀lù kọ̀ máa wẹ̀ lọ rẹ pa àkọlé ọ̀hún ah, ah. èmi kí wẹ́ẹ̀ bá wáyé lẹ́kọ̀ọ́ sọ fún wọn fẹ́ hẹ́pù ẹ̀ ọ̀yà. sọ́rí bẹ́ẹ̀ sọ fún ìpín yẹn kan ọgbẹ́ni ká péré bí ẹni kò pín yẹn lọ́pàá yẹn. torí bẹ́ẹ̀ ya ma lọ káwọn ra fún nílẹ̀ bọ́ yọ ọ̀dà kódà ó gbàlágà ọ̀bìnrin lẹ́sẹ̀. afáwọn àkọsọ̀rẹ́ wọn ọ̀dí ọlọ́run sálà á wọ́n sọ wáyé ìpadà mọ́ kó lọ́dọ̀ ọ̀hún mi ìfẹ́ ní kẹ́ẹ̀dì jà. látọ̀dọ̀ àtúndà bàbá tó ti wà ní àlọ́rọ́ ọlọ́run àbá tó náà wà sọ pé bọ̀dọ̀ bọ́tà láti ń sáré ọ̀rẹ́ rẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ pátá àti ìrànlọ́wọ́. wọ́n tó wù lọ́rọ́ ọlọ́run ọ̀gá náà wọ́n ń sọ ìpẹ́ ní tọ́ba fẹ̀mí tí o ní sábà yìí ṣe kó jẹ̀bi ikú ló fi pa á kò sì bàjẹ́ lórí rẹ̀ bí ẹni pé ń fẹ́ nìyẹn ó ti fi pa gbogbo èèyàn lẹ́tọ̀ọ́ nìyẹn ẹ̀wá rẹ̀ tọ́ba ṣe pẹ̀lú léèwọ̀ tí ọ̀pá ẹ̀bí nígbà tí ó rẹ̀ sọ̀gà alẹ́ lọ áhíà ní ẹ̀sàjẹ̀ ní ẹ̀yà ọ̀dàbí ẹni tó ń fẹ́ ní bẹ́ẹ̀ gbogbo èèyàn náà ló fi ilẹ̀ láì jẹun obìnrin pé ìyá kù ha ìdíkẹ́ni wà láàyè òun ní pé aláyẹ tuntun lẹ́kúsá àràbọ̀ hánlọ́rù kọ́ba ti pa ẹ̀bí tọ́lọ́ ọba ti léwọ̀ ìyẹn kẹrẹkẹrẹ lẹni tó yí gbogbo èèyàn nínú pé ẹ̀sọ́ bá ti pípa ẹ̀bí léwọ̀ ńlá ní hásíl àyàfi lọ́nà ìdọ́tọ́ hayiya hayiya lẹ́kùn ìdíkù gbogbo ìyẹn ti di lọ́dọ̀ rẹ̀ yẹn nítorí ọba fẹ́ ọ ní ikú pàpà lọ ọ jẹ̀bi ikú kí láà kọ́ sábà wá ní gbogbo àwọn èèyàn tí wọn bá jẹ̀bi ikú gbọ́ ebi wọn máa gbẹ́ yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ wọ́n ní báyìí lóko jáde lóko tó wà ìdí akẹ́fà ẹ̀kọ́ sí ha ẹni wọn bá fẹ́ ẹ̀mí lẹ̀ tí ọ̀pá yẹn ni ó kóra ọ̀pá ẹni tí ò lẹ́sẹ̀ ẹni tó gbé yẹn náà ló fi lẹ̀ yẹn. afáwọn a sí wọn wá lábọ̀dọ̀ ọ̀túnlẹ̀ fún àbáṣe ọjọ́ lọ sára nìkúrọ̀ níbi ọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ pé pàṣẹ alẹ́ wá padà lálẹ́ gàjẹ́rẹ́ ya wípé ẹ bá wọn bá ti ọjà pé gbogbo èèyàn rí ó ní yóò bá ti mùsùlùmí bí ẹni gbogbo yẹn ló ti pé kí ẹni tó bá ti ẹni mùsùlùmí kan léèwọ̀ bí ẹni tí ẹni gbogbo àwọn èèyàn ló ti léèwọ̀ pé ká má pa ọ́ gbàgbé wọn lẹ́sẹ̀ ìbòdì tùrẹ́sì látọ̀dọ̀ ẹ̀rẹ́ látọ̀dọ̀ bùjáyé wọ́n ti sọ̀kà ánilẹ́mọ́ ọ̀sálálẹ́ sàjẹ̀rí á ìtumọ̀ rẹ̀ ní wípé alẹ́ mi yóò tọ́ bá pa ẹni onígbàgbọ́ òdodo tó ta àkìdá tó mọ̀ kọ̀ wá. ọlọ́wọ́ bá máa jẹ́ fẹ́ rẹ̀ kalẹ̀ kọ́jẹ́jà ánilẹ́mọ́ ìyá àkọ́kọ́ nìyẹn ìyá kejì ọlọ́wọ́ àti lóde ìyá kẹta ọlọ́wọ́ tuntun ìjìnlẹ̀ sáájú ẹ̀ ìyá kẹrin ìyá tó tó ti ọlọ́wọ́ àtúntò ìjẹ̀ fún wọ́n ní àfàwà ìjà nínú wa sọ wípé láwọn kọ̀tàlà lẹ́ẹ̀ka jẹ̀lé àà tọ́ba wa fa gbogbo yẹ̀yẹ́yẹ́ láwọn yẹ̀sí ní àlàáfíà ní dáríkà àdáà ìyá tí ó jọ lè tu lọ òyìnbó lọ. irú ìyàtọ̀ orí ti kó pé yẹ̀kẹ́ náà ọba àwùjá yìí òun ni ọ̀pá gbogbo òdodo káwọn àwọn aláṣẹ àwọn ibi ìlú yẹn wọ mẹ́ọ ẹ̀sọ́ ni ó àti ẹjọ́ ọ̀sẹ̀ yìí tí òrò yìí ọ̀gbọ́dọ̀ fi láyé mọ́ àdúgbò àwọn ewúrẹ́ bẹ̀ bẹ̀ àtọ́lókìkiri bẹ̀ àgbọ̀dọ̀ wọ́n má tọ́jú kódà tí wọn bá ń sáré jáde kúrò bọ ẹtù máa pa àwọn ẹ̀ papọ̀ ẹ̀rí ẹni wọn wá pa gbogbo ayé àtẹjọ pé yẹ kékeré rẹ kò ní jẹ ayé lọ ẹjọ kọ nígbà gbọ́dọ̀ tó ní wọn mọ pa àgbẹgbẹyà àkọ́kọ́ káàkiri wọn lẹ fẹ tù ọlọ́wọ́ tírì kẹrẹ fọ tó wá pèsè ìyá apèsè àbá àbújá ẹ̀ tọ́jú ọmọ fún àtúnlẹ̀ ìlú àbẹ́ẹ̀sì rọ́ọ̀dì ọlọ́kùnrin àdúgbò wa. ó ní àdéhùn ẹgbọ́n pa gbogbo ìyẹn náà ìlànà yóò ti dà àlẹ́ ẹ̀dẹ́rìkà àlàdé ti dà àlẹ́ àlà ìyá rẹ̀ lè dùbà yìí rẹ̀. èyí ó ti sọra púpọ̀ àti rẹ̀ tí gbogbo ọ̀dọ̀ yóò ti bá gbà wa. ọba àjá tí bèrè owó gbólé ọ̀dà aláàbò yóò gbó bàbá àjáde kóbìnrin ni àlọ́kùnrin náà ni ìbínú òbí á fi kẹ́kú ẹni tí wọ́n jọ fẹ́ra wọn àti ìbínú òbí lórí ní ọ̀kẹ́ lọ fún yẹn ní ọ̀kẹ́ àti kó fún yẹn lọ́kọ̀ àti kó sí yẹn ní sùtákà èyí ò lè sọ̀rọ̀ àfúgbà tí ẹ bá ti lọ́wọ́ lọ́wọ́ lábẹ́ ìbòrò ìṣúré olùkù jẹ́ ẹni wá lọ ìgbà wọ́n yẹn láàyà àhà ọ̀gá ànàmà àhàyà ànàmà àtàjẹ́ níyà alẹ́ bí tọ́ bá ń fi yẹn lẹ̀ ìyẹn ní fẹ́ni tí ọba pẹ́ẹ́ni kẹ́ni ọ̀pẹ́ẹ́ni kẹ́ni àtúntò wọ́n jẹ̀bi ikú. ayájọ́ gbogbo àwọn èèyàn ti máa wà láàyè wọ́n wà láàyè wọ́n wà láàyè látọ̀dọ̀ rẹ̀ nìyẹn. wọ́n kàdé àwọn ẹgbẹ́ ìlú kọ̀tẹ́lì rẹ̀ sẹ́nu jẹ̀bi ikú gbogbo àwọn èèyàn ti máa wà láàyè kú àyà ti parí ó jẹ́ ìhalẹ̀ mọ́ àwọn aláṣẹ ọlọ́run ní pápá àwọn ẹ̀rí jẹ́bi tó ìtọ́ka tó yẹ ó ti wá báwọn aláṣẹ jù yẹnu pé àwọn òṣìṣẹ́ wa ti kó ìtọ́ka tó yẹ jù wá báwọn aláṣẹ ṣùgbọ́n pípọ̀ tó wọlé ìgbà tí àwíjàre ti wá bá wọn wọ́n tún kọjá àrà wọ́n tún sáàbì lórí wọ́n lè ní iṣẹ́ kékeré ọ̀là ó jẹ́ ìbáwí lórí ìmàgùlé èèwọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti bímọ nípa rẹ̀ pé ìwọ̀n lọ jẹ́ wọ́n ní kó lè tẹ̀lé láwọn bàánú kùrẹ́yìn rọ̀ àtàwọn bàánú tẹ̀lé rọ̀ àtàwọn rí nípa nípa ìlú káà nínú àwọn ẹni tó ń bẹ láyé ká mọ̀dínà nínú àwọn yahood àwọn ẹni tó ti gbé wọ́n jagun pẹ̀láwọn house àti kọ́síwájú tó yẹ pé gbàtí ogun bá wáyé láàrin wọn sáájú kí sáàmù tó lé wọ́n á jíjà wọn níbi wípé ogun omi rọlẹ̀ àwọn ẹni tó wọn bá fún lẹ́rú á fi fi díyà àwọn ẹni tí wọ́n bá pa yẹn tí wọ́n bá fídíà àwọn ẹni tí wọ́n bá pa wọ́n lọ fẹ́ wẹ́ ẹ̀dí nípa wọn ọlọ́wọ́ bá wá sàkàtọ̀ níbi fún wọn nínú sábàbà kọ́rọ́ nígbà tó lọ́wọ́ bá sọ wípé fàyà kọ́tẹ́rì sáà sọ̀tún láàtọ̀ ọlọ́run ti dúkà tó àgbàdo káwà ní lọ́wọ́ yín wípé ẹ̀ ní sẹ́jà ara yín nílẹ̀ ọlọ́run tó dúkà àwọn yẹ̀fọ́ òdìyẹ bẹ́ẹ̀ ẹ̀ ní gbọ́dọ̀ para yín ẹ̀ sì ní múra yín jáde kó o nínú ilé yín tó bá àjọ tó ẹ wá sọ pé gbà bẹ́ẹ̀ wà á ń tó ń tẹ̀síwájú ẹlẹ́jẹ̀ nìyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ní túmọ̀ áńtú áwùlá lẹ́yìn ìgbà yẹn ẹ padà ń para yìí wọ́n tún kúrò ìṣòro náà parí kọ́mí gbọ́dọ̀ méjì yá tún mú àwọn ọ̀fẹ́ jáde nílé wọn. kàlọ́ àrùn àárẹ̀ yóò ṣèlè jù wá ẹ̀ ń àti kọjá àlàyé àwọn kan lórí. wáyé àdókò mùsàárọ̀ túfà àdóhọ̀ àwọn tó wà ní kíkù tọ́ba wa ta ní pé kẹfà wọn sẹ́wọ́ ìràpadà kó ló bu ẹrú wọ́wọ́ arọ́mọ alẹ́kùn ìtọ́jú òun ìwọ̀lẹ́ ajẹ́kùn yẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ wájú àfàdó pẹ̀lú lẹ́nu bá ní ìdáàbì èéṣe tó ṣe pé apá kẹrìndínláà ìdájọ́ ẹ̀ lẹ́gbàdọ́ ọ̀dẹ́sọ̀rọ̀ lẹ́nu bá ọ̀hún ẹ sàkàkọ apá kan ẹ sa ìdí ìgbàgbọ́ sí i. ọlọ́wọ́ ni bàbá jẹ́sà bàbá yẹ fàánù láti kàrí gómìnà ńlá tẹ̀sẹ̀ yóò fi àyà mi sòyà. kò sí ìwúdí ọjọ́ kan fẹ́ẹ̀ sọ́nà tó ń kẹ́ báyìí nínú oyún láyé sí báyìí àti kójú ó sì. wọ̀nyẹ́ wọn mọ̀ kíyàwó tọ́wọ́ wá ti níta òfin ní àlùkìyàwó yọ̀rọ̀ dúró ilá aṣáájú á dá ọrùn tí àwọn èèyàn bẹ́ẹ̀ padà ẹni tó gba apáṣẹ gbọ́ tọ́ta ìdí ìgbàgbọ́ sábà náà á dá wọn padà ìlà aṣáṣẹlẹ̀ àdáàbẹ̀ lọ́sibí yìí tó lé gbogbo nínú òyà ọlọ́run ìwọ̀n ọlọ́run ní wọ́n fi lé àmọ́ sàgbọ́n ọlọ́run ọ̀gbàgbéra nípa ohun tẹ́ ń ṣe àpò ilẹ̀ sẹ́rẹ̀ ìpàdé wọlé o ọ̀fà jùlọ tíyẹ̀ ọba jẹ̀bi ikú àgbọ̀dọ̀ pa ọ́. anabi sallallahu alaihi wasallam ó dé yẹn yìí ó dẹ́sì máa wà nínú gbàlá ìlú ẹ̀sìn rẹ̀ ayé dẹ́sì máa gbà ọlọ́run yóò sùn dáwọ́ ara rẹ̀ tí o bá ti tẹ̀jẹ́ lẹ̀. kájà tí wọ́n gbàgbé pé àkọ́kọ́ wá sí ìdájọ́ lé lórí ní ọdún àlùkò tí wọ́n fẹ́ yẹ ìwà ọ̀dà rẹ̀ bí yẹn wù wọ́n fẹ́ yẹ wò ẹ̀jẹ̀ ni. kódà kí yẹn ti sọ́ka ń pa gbogbo gbala máa ń sọ fún wa ẹ sáàbọ̀ ìgbé yẹn tẹ́ àkúrí sọ́ọ̀lì òpa ọlọ́wọ́ bá sọ́ọ̀lì sọ́lá lọ sàlẹ́ tí ọlọ́wọ́ ọ̀ká ní gbogbo wọn lórí gbogbo wọn ni tó ní padà pé kùdáàrú àbí kùdáàrú tó pẹ̀lú kíkó wọn lọ fún àkórè nítorí abọ́rọ̀ tó jẹ́ ìyẹn pàtàkì lóbìnrin ti bẹ́ẹ̀lì tó ló fẹ́ fẹ́ ìyẹn tí ọba ti ọba fẹ́ wúlò lọ tọ́ọ̀dà gbọ́dọ̀ àkórè sọ́ọ́lì ó lù pa ewé gbàjọ fi òye tó lè pa ó níbẹ̀ kótó wá ní kó ti bẹ́ẹ̀ gbogbo ọ̀pá sáà ni wọ́n fọwọ́ sí sétàtù ilé yóò ní bẹ́ẹ̀ ni ìtọ̀wọ́lé ọ̀sọ̀ pé bẹ́ẹ̀ ni ọwọ́ àti bẹ́ẹ̀ ọlọ́rọ́ lura kú bí ó bu pa ọlọ́wọ́ àlùfọ̀dáńgá wa ní ìbọn kò sí lọ́nà ìlú ọ̀sọ̀ wà á bá wà dà wọn lórí pẹ̀lẹ́sẹ̀ wọn wà á ó kú yà jẹ́ tọ́gbà ọ̀dẹ̀ báyà òjò alínú àwọn aláṣọ ọgbọ̀n ọ̀sán ọmọ ọjọ́ lọ dàrá ó ti gbogbo olú bá pé lọ lórí ẹnì kan tí wọ́n ti pa tí wọ́n ti pọ̀ tó yẹ gbogbo orí ẹ̀rẹ́ bá ti sọ rẹ̀. ìpàdé yẹn lágbára orí bẹ́ẹ̀ ká sọ́ra kódà kí yẹn lọ́rọ́ bẹ́ẹ̀ kó dígbó ló ń bẹ́ẹ̀ ọ̀pá lọ ìyẹ́kù yẹn ló fi pa yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́ ẹ̀kú lọ́wọ́ rẹ̀ gbogbo wa gbéra báyìí ọyà gbogbo aláṣẹ ló kù ká àdìgbò mẹ́ríkàn tó ń lọ àpẹẹrẹ ẹ̀sìn yẹn báyìí. báyìí afẹ́ bọ́ sí abala rí mi òun náà ní jẹ́záwò ní rẹ wọlé ẹ̀ṣọ́ ilẹ̀ sí àwọn ẹni tí wọ́n ń ja ọlọ́run lóko tó ń ja ìfẹ́ mi lóko àwọn ayáyé rà àwọn agbọ̀nba wàlẹ̀ àṣírà àtàwọn ẹni ilẹ̀ tẹ̀ wọ̀. اللهم اغفر لمن جزاء الذين يحاربون الله ورسوله ذلك له ذلك له في اليوم في الدنيا وله في الآخرة في عذاب عظيم فقد تأخذ المصحف كتاب المصحف لا تدعو إلى هذا قال لي لو جزاء الذين يحاربون الله ورسوله يوم ما كسب àwọn ẹni tó ti wọn ń ja ọlọ́wọ́ ọba lógo àdójútẹ́ rẹ̀. wọ̀yẹ̀sì àwọn ẹ̀fìn àwọn ìfàsáàjà wọ́n tún wá ìbàjẹ́ wọn fọ ọ̀gá lórílẹ̀ kí ni ojú ọjọ́ sẹ́ wọ́n à ń yóò kọ́ tàdú ká wọn pa fúnpa a yóò sọ ọ́ lábúrò àti ní kákẹ́ wọn lọ́rùn kákẹ́ wọn lánàá àwọn kọ́tà àìsí ewu àrùjọ lọ́rọ̀ bẹ́lẹ́fì là àyùbẹ̀kọ̀ kákẹ́ ọwọ́ wọn àtẹ̀tẹ̀ wọn nípa nípa yọ àbágọ́wọ́ ọ̀tún kákẹ́ ẹ̀fẹ́ òsì àdíkàtìlẹ̀ wọn kóòlù ẹ̀rí eléyìí ni wọn bá jẹ́ ìyá wọn dáríkàrà ó ṣe fi ó fi dóríyá ìyẹn máa jẹ́ ìdókú sì fún wọn láyé ìgbẹ́ tí wọ́n á ní à àkọ́rọ̀ bá nílò yẹn bó ló ṣe mọ̀ bẹ́ẹ̀ ni ṣe Ebi bọ̀. ẹ̀bí rẹ̀ ni wọ́n ṣe apá ọ̀tún rẹ̀ ẹ̀sẹ̀ òṣè rẹ̀ yẹn. àkọ́rọ̀ bá níyẹn bó ló ṣe mọ̀ bẹ́ẹ̀ ni ìbí wọ́n rí bí wọ́n ṣe ń pa wọ́n pa díẹ̀ díẹ̀ tí wọ́n fi pa sẹ́ni a ọ̀daràn burúkú mà lẹ́nu yẹn pààyàn pààyàn ní ayé àgbélà ní bóòlù wọn ti mọ̀ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni ṣèbí náà ni wọ́n fún ní yíyà tí wọ́n fún ní wọ́n ti lé kó lóyè. kí ni wọ́n ní àlùkò hárọ́bà tọ́lá wọn bá mi sọ wípé àbọ̀ ẹ̀sẹ̀ bí ọ̀jẹ̀ ti àwọn ẹbí ń ja ọlọ́ọ̀lógo àtòjíṣẹ́ rẹ̀ kéde àlùkò hárọ́bà òun náà ní àlùkò gọ́ọ̀dáàbù wàlùkò kálábà ìyapa ìyẹn ni pé ẹ̀sẹ̀ àwọn ẹni tí wọ́n yapa ọlọ́run tí wọ́n yapa òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa wọ́n ní ká sì bá tó fẹ́fẹ́ nu kó kíá wípé àtó lè túbọ̀ àìdígbàgbọ́ ìyáfà yìí ó lè túbọ̀ àìdígbàgbọ́ ó lè túbọ̀ kọ́sẹ̀rì sọ̀rí ìṣiṣẹ́ dánadáná ó lè túbọ̀ ìka fásitì sẹ̀bíìlì ìmá lọ dẹ́rù bàyẹ̀ lọ́nà òjò tó gbà ó sẹ́ni tó kùkè bá ń dá láàmú ní ọjà ní láyé kìí sì ṣe ìfẹ́ tó lè gẹ̀mí fa bẹ́ẹ̀ ni ìbalẹ̀ jẹ́ pẹ̀lú rẹ̀ láburú buhara balẹ̀ súnmọ́ rẹ̀ ibùdó jẹ̀rí o látọ̀dọ̀ ẹ kírímọ̀ àti alhassan al-basri àwọn méjèèjì ní ayé ọkọ̀ kalẹ̀ fílmùsírì kí nípa àwọn fẹ́mọ́ ọláyà yìí kọ̀ kalẹ̀ nípa wọn ẹni ọba wa ń súnmọ́ tọwọ́ tó bà ó fi èyí pé ọṣẹ mọ́ nítorí gbogbo náà ṣe fèrà ọ̀sẹ̀ ó ṣe ìrọ́pù pípa ní tiẹ̀ náà bí wọ́n ti lò ní ọ̀tún tó lò ní ẹ̀rù tí wọ́n ti ti háàjì ní sábọ́ ní sábọ́ ní malékè bọ́ọ̀pá tí wọ́n ní láàánú rẹ̀ nínú bí wọ́n ti pa ní ẹ̀rẹ́ pa ọ̀sẹ̀ bọ́ níbi ojú ogun láti ṣe jihad fi tẹ̀lé lílá láàrú bẹ́ẹ̀ ìfẹ́kọ̀ọ́ bá láàrin tẹ̀lé. ìpàdé wọn láyà yìí sọ kálẹ̀ fílípù ṣèké nípa àwọn ọ̀sẹ̀ bọ́ ẹni ọba tó bá lò wọn kó tó nípa ẹgbẹ́ arú kò sí ìkẹta lórí rẹ̀ ṣùgbọ́n àyà yìí sáyà kékeré yóò sọ ẹni tó jẹ́ mùsùlùmí bí lè hàkí ìkọ́ṣàdì. tí mùsùlùmí bá páyà àwọn àdúgbò páyà yìí á fi sọ pé kò ní kékeré kò ní jìyà tó bá yẹ kóun náà páyà àti wá ní kú lẹ́sẹ̀ẹ́ jẹ́ lẹ́sẹ̀ẹ́ kó kóun náà kú kọ́bọ̀ mi gbé mi lára. abọ́balẹ̀ jẹ́ abọ́yàpọ̀ ọlọ́run bá débi abọ́yàpọ̀ òṣìṣẹ́ ọwọ́ àbàdàn lọ́ọ́ bá àwọn kékeré mùsùlùmí ti tẹ́lẹ̀ kúrò náà gbọ́dọ̀.

alọ́sọ̀kalẹ̀ nípa àwọn ọ̀sẹ̀ bọ́. ẹni ọba tó bá nu wọn kó tó di pọ́wọ́ bà ẹ ìyẹn ọ̀gbọ́n bá jì ẹ̀sẹ̀ tó léke yọ tọ́jà ẹ̀ kó jìyà ẹ̀. ṣùgbọ́n wọn ní ká má gbé àyà yìí ká má da dúró lórí ọ̀sẹ̀ bọ́ nìkan agbọ́dọ̀ gbà pé àyà ìrọ̀rọ̀ tọ́lá láàfin àjèjì pé á pàtó fíìmù ṣèlú yìí ọ̀kẹ́lẹ́ bọ̀ nínú ọ̀sẹ̀ bọ́ tá a bá rí àwọn ìròyìn yìí lára rẹ̀. ó ti dáná dáná ọdẹrù báyìí yẹn ti pé kìí ṣe pọ́sẹ̀ mọ́ nìkan láàlú ayá ilé lórí náà ní kọ́fẹ́ bọ́ bá ti ṣe dáná dáná òun lá pa á ní kàfúfà òun lá ṣe é lá òun láì fi ọwọ́ rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ nípa sípayọ òun láì lè kó lulẹ̀ ó tún jẹ́ tùtùrí lọ́wọ́ ti bẹ̀rẹ̀ kábà ti bí àwọn ẹ̀rọ yìí lára rẹ̀ gẹ́gẹ́ bí àlìmọ́ bùkọ́lá tuntun ti gbẹgbà wa nínú àdéhùn àbí ìkúlẹ̀mà ọ̀nà àbí ìkúlẹ̀mà ìrúkọ rẹ̀ ní abdullahi bin sẹ́ni ìjàmbí ìbásùrì wọn tó dàbà àdàtì bin Malik radiyallahu mẹ́jọ làwọn ènìyàn fámìlì tí wọ́n ti wá ọ̀dẹ ọ̀kan ọ̀kan bẹ́ẹ̀ wọ́n ti wá. wọ́n wá kó ti jẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àìsàn wọ́n bá ti di mùsùlùmí bẹ́ẹ̀ ni àtẹ́bí àti gba tiẹ̀ o kódà àdẹ̀tí máa tẹ̀lé á wà pẹ̀lú ẹ̀ nígbà òjò ti bẹ́ẹ̀ o wọ́n bá ní àtìláàmù àti bẹ́ẹ̀ tọ̀ àdẹ̀tí sọ́lọ́ àtàláwa ni ìgbà àdẹ̀tí gba ìsìláàmù òní ìgbà máa wọlé lọ́ọ́ ẹjẹ àjọba ní bọ̀dílẹ̀ bíbá yìí ọba ní a bọ̀dílẹ̀ yóò bá wọn lára wọn. wọ́n rí wípé yẹn ni pé wájà tó ní bọ̀dílẹ̀ ta wà sí ìmọ̀ wọ́n rí nílùú àdùnká fáwọn. nígbà bí kéèyàn sọ pé òórùn lè lo iyì o àbí ò lè gbélé àwùká o. àbẹ́ni kẹ́tọ́ lọ́lọ́ lẹ̀ kẹ́tọ́ ní iyì máa ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ tó ń sápò mẹ́ẹ̀. kọ́ wá rí pé màdínà pé lọ́wọ́ àdùbá lọ jẹ́ fáwọn ọlọ́dọ̀ tí wọ́n kọ́ sọ bẹ́ẹ̀ fàtẹ́bí sọ́nù lọ́wọ́ àlùsọ́lọ́. láàrin ìgbàdo wa dó ní ẹ̀yẹ ti rí pé ara wọn àárẹ̀ fún wọn lára wọ́n wá sí kàjáde ẹ lọ jíjẹ ọlọ́run pé àwọn sọ ní òjíjẹ ọlọ́run o. مع روحنا من سبله وتصيب الله لك ṣé ẹ sì jáde pẹ̀lú ẹni tí máa ń da àwọn ọ̀rà fún bíi wá jáde. àwa kó àwọn ọ̀rà fún bíi ẹ jáde ẹ tẹ̀lé ẹ kú tọ ọ̀rà fún wọn rí ẹ sì bọ̀ ara ọ̀rà fún wọn rí tẹ́sí bẹ́ẹ̀. àwọn làwọn ti bẹ́ẹ̀ o. tọ́ wọ́n bá ti bẹ́ẹ̀ wọ́n jáde pẹ̀lẹ́ ní sísára fún mi yẹn tọ́jú ẹ̀rọ tí o ti sọ ìwòsàn ń bẹ lára wàrà àtúnṣe bíbí àìsàn tó fẹ́ẹ́ má ti gbogbo lọ. ọ̀yà wọ́n ti bẹ́ẹ̀ dẹ́ báyìí àwọn ọ̀dọ́ lẹ́nu fún bíra lọ́sùn lórí òkè wọ́n bá kú sọ ẹni tá à ń sọ sẹ́lá ń kóra fún mi rẹ wọ́n bá pa. wọ́n bá dí àwọn àkúrí dánú ẹ̀ka ẹ̀ka ìwọlé wọn túká ọ̀yà. ọ̀rọ̀ yẹn bá dé sí kò jíjẹ ọlọ́run sọlọ́lọ́ àrùn sọlọ́ ọba ni ẹ wọ́n ti lé ìtẹ́ òkèèrè kò lé ọyá ìwọ tẹ̀gbẹ́ ìwọ gbẹ̀gbẹ́ ẹ bá ti sọ pa ọ̀rọ̀ ẹ wá pàṣẹ wọ̀ lọ. lọ́wọ́ ti ká wọn kúrò lẹ́yìn ẹ wọ́n bá kó wọlé. tẹ́lí pé wà tí wọ́n wù pọ̀ wọ́n ti dẹ́rù gbà kó tó padà báyìí. كده قال السلام عليكم أي معلوم في دين الله ولا تأخذكم رحمة في دين الله هل هو ما يلقرون ده إيه ما سجوا على طبعا تبي لا جلوا ما دي كفار به àdúgbò bó ti ọlọ́wọ́ bá tó wọ́n ṣe sí kẹ́lójú tó fún èyí ti fi ọ̀dà rẹ̀ tọ́lọ́wọ́ bá nìyí mo sì yẹ kà fọ́rọ̀ rọ̀ ní ilé ìtẹ́lẹ́kọ́ ṣẹ̀lẹ́dúnlẹ́kọ̀ọ́ ẹ̀rí kò tí ọlọ́run tẹ̀ tó ti láyà kẹ́tẹ́ lẹ́ẹ̀kan náà. Ibi òwò ọlọ́run ọba aláboyún máa ń tún ké yẹn ló mọ àánú ọlọ́run pọ̀ púpọ̀. Lẹ́ẹ̀kan náà èmi lò rẹ̀ kọ́. Ẹni ọba lẹ́sọ̀ọ́ ti fún rí yá yóò wá di àyè sí ọba òkè áá. Níbi ìsọlọ́run ti máa ń tún ké yẹn náà ló mú ní àyè. Ìwọ náà ọgbẹ́ yá òun ló ti á ẹ̀rù ìṣèjì tó rúṣò lọ. Òjijì ọlọ́run sọ̀lọ́ ọba pàṣẹ ọkọ̀ tí a ti àyè wọ́n á dùn wọ́n bá fẹ́ wọn lọ́wọ́ dáadáa tẹ̀sẹ̀ wọn. wọ́n ẹgbẹ́ rí sí wọn jáde ẹ̀fìrì sílẹ̀ fìrì sí wa dáhùn ń kọ́. nígbà wọn fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóbi ní omi ṣáàpù àti àbọ̀sùn wọ́n wá ní ọmọ ọ̀rùn wọ́n kọjú tó ọ̀rùn wọ́n padà jẹ mọ́ bẹ́ẹ̀. ẹ̀rí eléyìí jẹ́ ìgbà wa rí ní ọ̀sán bẹ́ẹ̀ wá rí ìdúnni kókó sọ̀hí bùkọ́lá àti mùsùlùmí sínú dábàá ní ìpìlẹ̀ bẹ̀. wọ́n lọ́n sọ̀tọ́ lọ́sọ pé àwọn bẹ́ẹ̀ àwọn ẹni mẹ́jọ yẹn mìíràn ó kàlẹ̀ àbí ọ̀rẹ́ ìlẹ̀ ni wọ́n. nínú gbólóhùn mi wọ́n ní wàá kọ́ ara wọ́n fi wọ́n níbi tó gbóná. ìgbàwọ́ wà níbi tó gbóná yẹn ẹ̀sẹ̀ kúrẹ̀ lẹ́yìn tó ti ṣe wọ́n ti fún ọ náà. sọ pé àwọn bí ọ fọlá ìfọ̀ sọ fún ọ yọ dára gbogbo yìí. síbẹ̀ ìṣẹ̀lẹ̀ gbégbó màdínà kẹ́tọ́ ń tọ́ra fún mi kẹ́tọ́ ń kó wa ara rẹ̀ ẹ wá gbádùn kẹ́ dẹ́ òun dẹ́ wá kó ẹ wá kó tó lórí yìí àti gbogbo. wọ́n gbé jẹ sáwọ́ bì máa. àlùbálẹ̀ wò ló ní pẹ̀lú ọkọlé kọbarú ọwọ́ àti ọkọlù kọbarú ìgbélé tó ń kọ́ yìí gbogbo làákàyè wò lòun ti ta kò sẹ́ni tó lè kọ́wẹ́ òun náà lòun lè kọ́ léjọ́ dára yìí ìyẹn wá ní ọba ní gbódú ronú sí gbódú tẹlẹ ní o gbogbo ẹwà ní ọba kò sí kọ́sà kò sí ẹ ló ló ń bọ̀ à ọ̀dà owó ti ń pọ̀ àgbáyà lọ sáfà gbogbo ọ̀dọ́ ọba ní gbogbo gbogbo ti fi lé ẹ̀ ọba tó ní òṣìṣẹ́ wàhálà ọkọ líla rí ìjà bá gbàdé ọkọ náà òní tó ti lówó gbọ́ ọba tó ní ọlọ́run ti lò dá tẹ tẹtẹ ní bí ká sọ pé ilé tọ́jẹ́ ní ilé ọmọ ìyá tọ́ba mọ ìṣẹ́ ní ilé ọmọ ìyá kájà tó wà pẹ̀lú ọ̀fẹ́ ọlọ́run lọ́mọ bó ṣe kù débi pé tọ́ba wà ní ọ̀hún ní ìtẹ̀lé ilé báyìí wọ́n tẹ̀sí máa wo gbogbo sẹ́yìn kékeré ní báyìí báyìí tọ́ba àwọn àdéhùn tó wọ òkun náà ni pé ọba mú ọba jù ládòkè lójú sílẹ̀ wọ́n fi jìzáwó ẹ̀ǹdì mọ́ irú ẹ̀sẹ̀ tí ọba aróhùn ló fi sẹ ẹni tó bá kọ́ lójú ẹ̀ lọ́dọ̀pọ̀pọ̀ náà bá rẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ tẹ̀sán ni wíì náà sáni ọba àtà irú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ kò sí yọ padà padà bíbí ẹ̀yọ́ wa ti ha ha ha. àwọn ọmọ àjàgbé àbúrò para jóná ọdún tí jóná rẹ pàṣẹ òsìlẹ tọmọ ẹ wọn lọ lẹsẹ wọn gbà pa wọn ni wọn ti kú wọn ti tó gbọdọ ògbẹ wa gbẹ wọn wọn ni fún àwọn wọn là ń kọ fún wọn padà kú dàbẹ. lè wá rí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá sọ àníwò tí ó jẹ fẹ́ báwọn ẹni tó lè pé. ọlọ́run ní àwọn tí ó jẹ fẹ́ ẹni tí ó jọ ọlọ́run ọba lókun tí wọ́n ya pa ọlọ́run tí wọ́n tó wá ń tẹ̀ kápá wọn ní kakúpa àpẹẹrẹ kakúpa yẹn náà lásán fún yín yẹn máa nẹ́bi ti ṣe ẹni pé ìwọ náà lè fi tó àlùkò náà ìwọ náà lè tún náà nẹ́bi sọ́lọ́ lọ́ọ̀bà nínú àyẹ̀wò sọ́lọ́ èyí tí wọ́n ní kí ayọ̀ ìjọkùnrin wọn àti ká máa dàgbà lẹ́mọ́ àti kí wọ́n fi kí bọ̀ wọ́n ti di àgbẹ̀ ẹni pé kì í ṣe bẹ́ẹ̀. èsì pé wọ́n ní ká la ìfún wọn wọ́n wá ti pín lórí ẹ̀ máa kó fún wọn jáde ẹni pé kì ṣe bẹ́ẹ̀. ọlọ́run náà wà á sọ síkìrù kalẹ̀ fún rẹ̀ àtẹ́bí ìyẹn ètò náà lè ti la kó lè máa kàlàyé fáwọn yẹn. ìwọ náà ń sọ kalẹ̀ fún ọdún náà lọ́kọ̀ áàdì ó fi pé àdínkù àwọn sọlá ti wá sàlàyé ẹ tọ́lá ló ti lọ́ba gbé tiẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ bọ́ bá yẹ olùkọ́ ya gbẹ́sẹ̀ rẹ bẹ́ẹ̀ ọkọ̀ ojúkó ti pa ẹsẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. kọ́tí alẹ́kọ̀ọ́ ya tẹ wọ́ ẹ bí wọ́n burúkú yìí òkúta ràbàtà kó fi kọ́ gbogbo ọwọ́ kì ṣe bẹ́ẹ̀. alùpùpàlà ti sàlàyé kó ní oṣù rí tọ́bajá sí pa padà sí ẹni tó lè kápá nílẹ̀ tàǹdà ní orílẹ̀-èdè ńlá tó tóbi káwá fẹ́ tó fi bóòlá ní alùpùpàlà ti dé ìwọ̀n tí ó jẹ́ sẹ́ni tó yà mọ́ ọlọ́wọ́ àtòjíṣẹ́ pẹ̀lú ọ̀dà rẹ̀ àbúté ìbàjẹ́ lórí rẹ̀ ayé ọkọ̀ tàdúró kápá wọn nípa kópa. biru èyí tá a bá láàyè rẹ̀ wá ní ọ̀sán àìsí yẹn a ó lè sọ làwọ̀ kákẹ́wọ́ lá lórí. àìbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ ká kí ọwọ́ wọn àbẹ́sẹ̀ wọn nípa fífa yọ tábàgbọ́wọ́ tó kájẹ́ kí ń tẹ́ òsì ọyọ ọrọ mi dada ọrọ mi abẹ́rẹ́ tẹ ẹ̀kọ́ káṣí wọn góòlù ibùdó àbí tọ́lá ọlẹ́gbẹ́ wa yìí wá látọ̀dọ̀ Abdullahi ibùdó àbá ṣe ń rọ̀dí ọlọ́ọ̀kú sọ̀rọ̀ àníkùmá nípa ayà ó ní mọ́ ṣà ara ìlàhà tí fi àti láàrin ẹni yòówù tọ́ba pìdà ìdà mú pérépéré tó pì tó pì láì tọ́tọ́. táwọn ọjọ́ kankan àwọn mùsùlùmí tó yọ ọ́ sí wọn. ó tún wá dẹ́rù báwọn èèyàn ọ̀yọ́dà ẹlòmíì sáré ó sì lọ kó sínú kẹ̀ǹgà kẹ̀ǹgà ní òhòrò tó sáré ọlọ ọrùn agalagala nígbà tó rí náà ẹlòmíì sáré ọkọ̀ sójú títí gbé báwọn

tọ́ba sí kí ọwọ́ rẹ̀ àtẹ̀tẹ̀ rẹ̀ wọ́n ní fún ọ̀háyà yẹn ẹ má ẹni ọba pọ̀ ìdàkàwé ẹ̀rọ ẹ̀ tó ń bì í tó ṣe lébelébe. láwùjọ ní ká pé fáwọn ẹ̀là ń àlámọ̀lẹ́ àwọn mùsùlùmí wọ́n tẹ́ ń sàwọn èèyàn lójú ọ̀nà wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ ojú rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó kó dàda lè lè ìgbà yà rẹ̀ ga òun ò tẹ̀ sáré ọ̀dà kẹsìrì ọwọ́ apá ẹ̀sọ́jà aláṣọ yóò sì yóò fi mọ́ ọkọ́ pa àbí kọ́ kẹ́ ẹ lálórí ìkẹ́ lálórí yẹn òun ni kò ṣe é dà kiri kú adáwọ́ rẹ̀ wọ́n kẹsẹ̀ rí kó kiri ọwọ́ méjèèjì ẹsẹ̀ méjèèjì wọ́n akọ́ àtẹ̀yà ọkọ̀ tó kẹ́ ẹ̀kọ́ ooru alátẹ̀lẹ́sí mẹ́fù náà wọ́n ní báyìí ní sàyẹ́dì olóògùn sáyé ló ti sọ àtàwọn àmújẹ́rì àti àtọ́ wọ́n ní sùnmọ́ ayé ayé nìyẹn yìí fi aláṣẹ máa mú kẹ́ńtú ẹ̀ hasan basuri jífẹ́ ní ibrahim nekai àti dọ̀hák gbogbo ọ̀pádà ni wọ́n fẹ́ gbà wá ẹ̀ lọ́dọ̀ ọwọ́ ìyàfa wa àbújá márùn lórí kẹrìnì sọ́nẹ́rì lórí gbogbo ọ̀sùn túmọ̀ ayà rẹ̀ kí ni wọ́n á ní ìgbára wọn pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n ti sẹ́ ẹ́rì ìta àwọn yẹn àwọn ti fẹ́fẹ́ wípé àwọn yóò sọ́là ó àwọn tó kọ́ sá àìdí ìgbé wa àdúgbò ló ń bèrè nílá ẹ̀rí pé àwọn ni wá àwọn ìbò lọ sí èdè lọ́wọ́ pé àwọn náà sọ pé ọ̀ wọ́n fẹ́ wí àwọn wọ́n bá ní ọ̀ wọ́n jí gbé díẹ̀ tó lọ́wọ́ sáájú ẹ̀ wọ́n ní wùtọ́ ń hẹ̀ sáadì ti áwòyẹ ìsàkìyírì láti fi ṣe sáadì. bó ti rú àwọn ẹgbẹ́ rẹ fọ́nà àlùfáàdì kẹrẹ nípa ẹ̀fọn ẹni tó ṣe wípé ọlọ́ọ̀dẹ̀dẹ̀ ní máa ń jà. ọlọ́ọ̀dún ìpàdé sáwọn ilé kúló máa fọ́nàlá nínú ẹ̀sìn àárín. ewu tó máa jẹ́sẹ̀ ewu tí a bá pa ní máa jà. rẹ̀ náà láá jù irú rẹ̀ bá pẹ́ lórílẹ̀. yàtọ̀bì làwọn adílẹ́bí ń kó tọ́já sí pé àwọn ẹni tó gba bẹ́sì ni wọ́n á dájọ́ náà lọ́dọ̀ pé bẹ́ẹ̀ ni ẹrẹ náà tẹ́lẹ̀ rẹ̀ yìí ṣe déédéé rẹ̀ tó pẹ́ lórílẹ̀ yìí ni ọ̀pá ní. adíyá tí ọba jẹ́ bí ẹ̀bùn báyìí àlùkà àbájú tí a fẹ́ níta bá àwùjọ fárá tó bá àwọn ènìyàn rẹ̀ ayibẹrẹ masaki aw aw ka baara bi sọn amu masaki ayibẹrẹ tẹrẹ kọ kí a fún ala yi jẹ fún ayibẹrẹ yẹ ti lé ní agbóta ala yi ti ká fún òní ìdúmẹ fàlọ. tọ́ba ti lé ní ìrànlọ́wọ́ àti máa tó ala yi ti tó tá a ti kẹ́ẹ̀bọ̀ ẹ̀rí àwọn àti ìdáyé kàfíà àti olùsílẹ̀ ló ń kàyẹ̀ náà ní ọgbà wẹ̀rẹ̀ torí kíni nítorí pé yẹn pa èyẹ tẹtẹ arọ tí o sì yẹ kí yẹn tẹtẹ rẹ wọ́n dúró ewu yẹ yìí pé awo yẹ awo yẹ èyẹ máa mú kẹ nínú ẹ ní ìfà ọjà tí pépé yẹn bá nínú kẹ yẹn tó ṣe déédéé tó ṣe yẹn pa àríwó tó ṣe déédéé àgbò lórílẹ̀ àgbò lè yọ pa tí yóò fi sádàkà sí mẹ́kà. àìbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ àwa ni tó ti dé díẹ̀ abasiri èyí lè jákèjì aláìsí mẹ́fà nìyẹn ọkọ̀ tó bá jẹ́ bí àgbò abágùnà tó bá jẹ́ máa lọ àbíọ́rà fún mi ló ń kà yẹn máa pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwẹ́ rẹ̀ bí bá ń jẹ́ra kóore kí ọba jẹ́ yẹn sáàsì sọ́jà láì ní lọ́fẹ́ bọ́ ajá ti bọ́ bá wẹ̀ sáàsì ni àwọn ìfẹ́fẹ́ wọ́n dúró ẹ̀ náà di ọ̀rọ̀ ọlọ́run bíi kàfárà tìlìfìdíẹ́sì nígbà tó fẹ́ ti fídíà ọlọ́run bá sọ ibi lápẹẹrẹ ẹni tí ó ní sùtà lórí tó ti di pé kìtàrọ́ kò sí ẹkú kéru ẹ̀ tí ó fi bá iṣẹ́ hajj rẹ̀ lórí kì í tí ó fi kéru ọlọ́run bá sọ ibi sọ̀rọ̀ ń kárí nínú bàrí ọ̀ọ́ àwọn ìdílé àbá ọ̀rẹ́ wa ti. irú ẹ̀ bẹ́ẹ̀ bì tọ́lọ̀ wọn bá sọ wípé alẹ́ ni yóò tún yí tó bá rẹ̀ àbí sùtà ó dé ba lórí ọ̀fíìdíyà tó fi sìyà ìyọ́ bá rẹ̀ lò tàbí kó ṣe sádágà yẹn yọ́ máa láì jíjẹ tàbí kó ṣe pààyàn ẹ̀rí tàbí rẹ̀ yẹn kó ṣe ń ṣẹlẹ̀ nípa irú àwọn àyà tó ṣe lé ní irú eléyìí nípa láti máa fún kẹfẹ́ irú ẹ̀ lẹ́yìn kan fara tó yẹ mí ẹni tó ṣe yí pé ó búra kó o máa ṣe báyìí kọ́ wá padà dé mọ́ ó ti jẹ́ rere á sì bẹ̀rẹ̀ lórí ẹ̀ ọlọ́run kọ̀ kà fara tó o ìdí àmọ́ àṣàrà kọ̀ kà kí ẹ̀. Ah, isso. adéwò tó bá jẹ́ sẹ̀rẹ̀ rúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni tó kúra tí òkú kúra sẹ́ abẹ́ni tó sì lérí tí òkú lérí sẹ́ ìtẹ̀rẹ̀ oníkọ́ba aláìní mẹ́wàá pẹ̀lú oúnjẹ tí ó gbajúmọ̀ bẹ́ẹ̀ jẹ́ láàrin ara yín a ó kè wá lòrò a ó yẹ̀lá bẹ́ẹ̀ lò tàbí kọ́kọ́ ẹni mẹ́wàá a ó tàbí tàhírù lọ́sọ̀ọ̀ra kọ́sọ ẹ̀rù ti ọmọlúwàbí. wọ́n ní gbogbo ẹ̀yẹ́yẹ́ aláṣà yéèrè ẹ̀ka ní. nígbà táwọn ilé yìí wá rí lẹ́ẹ̀ àtàyà ìdámọ̀ ìṣẹ̀dá àwọn ẹbí rẹ̀ yọ̀ká ní kó lọ́pọ̀ àwọn ọ̀gbọ́nlá irúfẹ́ àyà yìí náà ní. tọ́lọ́wọ́ bá sọ wípé àdébòtí ọ̀ṣẹ́ sọ fẹ́ẹ̀ni sí ìyá pa ọlọ́wọ́ ọba àtòjíṣẹ́ ọ̀yọ́ sọ ọ́n náà ti la ọ́n ti fàṣàdá tó ti sàbàjẹ́ ká lórí rẹ̀ àyè kọ̀ǹtà ló kápá nípa kópa àwọn tàbí yóò sọ làbúrú káṣà lẹ́ẹ̀kan àwọn kọ̀ǹtà àìsí ẹ̀wà àríjọ́lọ́ ọ̀dẹ̀lẹ̀ sílá àbíkájú tọ́ àtẹ̀fẹ́ wọn nípa tó bá yọ ọ̀rọ̀ ìgbà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn àdìkàtì ni wọ́n wọ́n kí ni tó bá bá lé wọn wọ́n abájọ àwọn àwọn onídọ̀ sí ọ̀ òun ní wípé ó wà áyù lábà káwa tọwọ́ wọ́n fi bà ọ̀yọ̀kọ́ àríyìn hajj káwa kúrò yíyàtọ̀ lẹ́tọ̀ yẹn tàbí kọ́sápò ní islamic state ilẹ̀ islam oríṣiríṣi rẹ̀ bá wà níbi táwa mùsùlùmí wà yóò gèrè ààrẹ lómi ìjà tó ti kẹ kò sí ìyè rárá tọ́ba wà láwùjọ islam ọmọ máa kó bá wa mùsùlùmí ààrẹ lómi ìjọ ti jẹ nínú wà pálapàla. قال ابن كريم أدب على طول عبد الله بن عباس حتى أنس بن مالك حتى عيد بن الزبير حتى ضحاك حتى ربيع بن أنس حتى زهري حتى الليل بن سعد عن مالك بن أنس àwọn tí sọ yìí pé àníká lè kóòlù rẹ lọ lóru mílíọ̀nù kálàfẹ lè kóòlù tàbí igbákejì aláfẹ kó lè bó lè pé àní òun gbọ́dọ̀ gbé lóyè ìwé ẹni tó bá ti rú tó ṣe yé gbé lóyè. أبا سعيد بن الزبير أتى أبو الشعباء الحسن أتى الزهري أتى الضحاك أتى مرقات بن الكياس قال لي على اللي يقول ṣùgbọ́n ọba ti àdìgbò nílẹ̀ islam àpàtà ọba àdìgbò yóò lọ ya kó kí i lọ́ba lọ. wọ́n ní wọ́n àgbà lérò ní pé ká lọ sí i mẹ́wọ́. lágbàdàgbọ́ a má nígbà alágbájá ti wọ ọ̀daràn tó wọ kúrò ẹ̀ mọ́ ó gbé lẹ́wọ̀ ọdún kẹwàá rẹ̀ nígbẹ̀ yìí. ọlọ́run bá wà sọ pé sáré kàdà ó ṣe pé yóò fi ìṣòro yá. ọlọ́run ti àwọn ọ̀gá dáadáa sọ ìdí lójútì ló máa jẹ́ fún tó ti bẹ́ẹ̀ láyé sí i tọ́ba tó bá ṣe lọ́rùn àwọn ọmọ adáàbọ̀ làwọn fi ìyàtọ̀ tó di ajẹ́sí wọn ìdójútì lọ jẹ́ kápá wọn ìdójútì lọ jẹ́ kákà wọn ní adóre ìdójútì lọ jẹ́ kágbé ọwọ́ wọn àtẹ̀tẹ̀ wọn nípa pípa yọ ìdójútì lọ jẹ́ kó tẹ̀lé jẹ́ni tó rówó ọ̀dà rẹ̀ fi kọ́lé tẹ́lẹ̀ tó délé káwá lè kó nu ìdójútì láàrin àwọn èèyàn láyé nígbà yìí pẹ̀lú tọ́lá ọba kúkọ́ júlé wọn nínú ìyàtọ̀ tó ní ìjọ nígbà lọ́sẹ̀ yá lọ wọ́n lé lè yọ máa ṣe ìkúnáwọ́ fún ọ̀rọ̀ ẹni tó sọ yín pé áyà yìí ọ̀sọ̀ àgbẹ̀ nípa àwọn ọ̀sẹ̀ lọ. àmọ́ ọ̀rẹ́ tó bá jẹ́ mùsùlùmí ọwọ́ àti ọ̀sọ̀kẹ́ mùsùlùmí nínú àdéhùn tí wọ́n mùsùlùmí lásọdọ dáadáa wọn ni sọọni ọlọ́run kọ bá di ọdún mi wọn ni. أخذ علينا رسول الله صلى الله عليه وسلم كما أخذ على النساء ألا نشرك بالله شيئا. هذا الجلالة أفضل كان لله صلى الله عليه وسلم bó ti gbàdúrà nìyẹn lọ́wọ́ àwọn obìnrin náà kí ẹ ti pàdé bí bọ̀ wọ́n lọ́wọ́ ìbọn fọwọ́ kẹta wọn kùnrin àwọn obìnrin bẹ wọ́n lókèèrè wọ́n sì gbọdọ̀ nílẹ̀ ayé títí òní tó kọ́nà ọwọ́ yẹn. ẹ̀rí ọ̀sán àdùkáwà tẹ̀lé ti ká sọ̀tọ́lá àdébọ̀ fọwọ́ kò ní olóbìnrin àtìyàwó ẹ̀ àtúntẹ̀rù tó bá lẹ́tọ̀ọ́ sí. ìwọ́n náà máa ń kò dé lọ́wọ́ àdìsí lójú alọ́mọ sùkúù ni òní làtàyè rárá. ẹgbẹ́ ọ̀gá tẹ̀sí fọ́nmọ́mọ́ àtàlá sọ wípé àdìsẹ́ ògúnlẹ̀ kí yẹn tó mọ́ ẹ̀dọ̀ rẹ̀ bẹ̀ kí yẹn tó sí àtẹlẹwọ́ kọ́ wá jẹ ọwọ́ yẹn kọ́ wọ́ jẹ kó kúrẹ́ jẹ abọ́ kí ni wọ́n máa ọ̀tọ̀ lórí fún yẹn dúkìá yẹn máa gbọ́ òkú tí ọ̀sẹ̀ sọ sí lọ́wọ́ wọn lọ wọ sùkúù ní ọyàmọ́ ẹ̀ wá ní gbàgbé àwọn lọ sùkúù mara wọn. àwọn ojú ìṣẹ́ tó mọ́tò rọ̀mọ́tọ́n ìyapa ni ìyapa kí ọ̀wọ̀ náà ẹ̀rí anábì sọ́lọ́lọ́ àtọ́lá gẹ́gẹ́ bí ọ̀gádà fún sọ́ọ́mì mo lè sàlàyé fún wa ọlọ́sọ àlùkáwà ní lọ́dọ̀ wa gẹ́gẹ́ mo lè sàlùkáwà ní lọ́wọ́ àwọn obìnrin ní àlùkáwà ní náà òun ní í pé amúgbọ́dọ̀ fi gẹ́gẹ́ kéjì ọlọ́wọ́ bá tó jọ sí i. àgbọ̀dọ̀ jáde àgbọ̀dọ̀ sàgbére àgbọ̀dọ̀ pàwọn ọmọ wa.

ẹni tó bá jẹ́ sí wípé ó sì kẹ́ lára àwọn kẹta kálẹ̀ ọjà ni àbọ̀sàgbèrè àbọ̀páàyà àbọ̀wòkúlẹ̀ ni tí yàrá jẹ tọ́ba jí ẹsẹ̀ rẹ̀ láyé abọ́dẹ̀kẹ́ rẹ̀ jẹ tọ́ba jí ẹsẹ̀ rẹ̀ láyé ọba jẹ́ ìtẹ̀rẹ̀ fún. ẹni tó wá dábí mọ́lọ́ kó láti ọ̀rọ̀ ẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ká ọ̀rọ̀ rẹ̀ di ọ̀dọ̀ ọlọ́run tọ́ba wọ ọlọ́run ó lè jẹ́ níyà tọ́ba wọ ọlọ́run amúdúgbò wọ́n fi èyí pé áyà ìlèpa áyà ta kàyé pé ìdójú bí ààyè ìyẹn lọ́ba tó kú kó sùn tọ́ba jẹ́ mọ́sùn. ṣùgbọ́n wọ ọlọ́run ilẹ̀ àkẹrọ̀ ti aláàbò àwọn ìyẹn ò lè jẹ́ dání ò mùsùlùmí bí ààrẹ bá fọ bá wọ náà wọlé jẹ ní àlọ́ bá dẹ̀ lè wù tó bá wọ náà dẹ̀ni ó lè ṣe kí lọ ó lè mójú kú. ibẹ̀ náà tó lè gbà wá mi látọ̀dọ̀ àyè wọ́n lè ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ̀sọ̀lá wọ́n ní mọ̀lẹ́ ọ̀sẹ̀ bá gbà Victoria. àdìyẹ sákìlì àwọn òkú bá dà wọ́n. wọ́n ní ẹni yóò tọ́ bá dé pẹ̀kẹ́ láyé sọwárí ẹsẹ̀ yẹn gbà láyé bí báyìí ọba dọ́gba lọ́lọ́ kò ní fìyà ní ìkejì fún ẹrú rẹ̀. àwọn nítorí kọ jẹ́kùtù ní kọba ní à ah, ìgbọ̀dọ̀ jẹ táyé yìí nìkan lọ táyé nìkan náà ní ìjẹ. ọba á lọ sí ẹsẹ̀ kó ṣe wẹ̀. òṣìṣẹ́ lágbá rẹ̀ tí wọ́n bá ń tẹ̀sẹ̀ ní wọ́n fún mi lẹ́gbàá mo ti sì náà mo ti tẹ́lẹ̀ torí wọn lọ́wọ́ jẹ́ fìyà méjì jẹ́ tọ́lọ̀ wa kó láti rí lórí ẹ̀ tó sì bójú kó òkú. ọlọ́run tẹ̀lé yìí àkọ́bá alákọ̀ọ́lẹ̀ yìí ọkọjá bẹ́ẹ̀ ọkọjá ẹni tó ìwé lọ́dọ̀ wa padà ẹni tó lọ́n bójú kó bá tó òkú tó kú mọ́. àṣà ọ̀tẹ̀lẹ̀ ọlọ́run ọ̀jọ̀ níbẹ̀ wọ́n wá kọ́ tí wọ́n gbé hàdí ìjáde ìmọ̀ kò tẹ̀lé mọ́ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ àdéhùn yìí dá ó sì jẹ́ àdéhùn pé ó jẹ́ dáadáa hasan tó tó wájú sọ̀rọ̀ ìwé yẹn kálọ̀ gbà wá. wọ́n ní ọdún alhamdu kàdà kòtòrí nípa hadith ó ní hadith yìí alẹ́ lọ sí pàtẹ́bí àti ìsọ fún parí sọ́dọ̀ àdéhùn tàbí tọ́jú náà ṣùgbọ́n alọ́ sí pàtẹ́bí sọlọ́lọ́ àdìsọ́lọ́ lọ́wọ́ làbẹ́ àdé. ìbùdókè alẹ́ ìyẹn máa jẹ́ ìdójútì fáwọn ẹni yẹn láyé ìyẹn ní wípé lákúrú ni láì fi ni ìyẹn pẹrẹ ni ìdíyàjẹ ni tọjẹ tàyè sáájú tọrùn wọlá ń fi lọ àtẹwọ́ bí adáàbò àmì wọ́n ti àpètúmọ̀ rẹ̀ wípé ẹni tó jìyà ayé yẹn tí bá tó wà lọ ṣèké nìyẹn padà sí ọ̀rọ̀ ló gbé wa dà hàtà fún tí wọ́n fi làwọn fi lọ àkẹrọ bíi. àbáwò àmì àti ìyàtọ̀ tóbi àtúnjẹ ti wọ́n lẹ́yìn ẹ̀fẹ̀ ẹ̀ta ayé ìyàtọ̀ ti jẹ láyé yẹn àtúnjẹ ìyàtọ̀ tóbi yẹn yẹn ìyàtọ̀ àtúnjẹ níjọ́ ìgbésà lọ́sẹ̀ yà wọ́n àti òbá yìí àti máa tẹ̀síwájú lọ́nà ìgbẹ́ ńtọ́ba wa tó bá àbàbẹ̀ lọ́la nígbà tó ife ó lè ṣe àwọn ní kókó táwọn wá ǹjẹ́ kí ló dé ní a tí wọ́n lè gbọ́ ó lè lé ọ̀hún yẹn wọ́n fà yẹn yẹn lórí bí àwọn ènìyàn ti lẹ̀ fọ àwọn ènìyàn ti lẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ wa ń sọ ní àwùjọ tó wà ọbẹ̀ náà kí èèyàn máa pariwo ẹ̀jẹ̀ kí èèyàn bá rí i tí wọn bá ti rí ní ẹ̀ka tó ọ̀fẹ́ lọ́rùn yìí tí wọn wà lọ́rùn yẹn ní ọ̀pá àgbà nígbà ọjọ́ gbèdà ọ̀kẹ́ àwọn ó sì lọ́la ní kó ti pé ẹ̀mí ọlọ́run ló ní sábà ti di ẹ̀mí yẹn ti di bọ́ọ̀lù. tọ́lẹ̀ nìyẹn náà sábà fún yẹn wọn ní ìdí pé wọ́n sẹ́ rárá lórí àwọn apariwo lè láwùjọ bẹ́ẹ̀ pé táwọn bá ti dúró lè fi pa ni wọ́n pa èyí tó súnmọ́ ní kí wọ́n wá pa ọlọ́wọ́ àyà tó tọ́ bá wáyé bẹ́ẹ̀ pé yẹn gbàgbé lọ́ọ̀ ọlọ́run kan bíi ọ̀rọ̀ yìí yóò ti lọ ṣùgbọ́n tá a fi yàn sọ̀ra nígbà tí ìbá ìbá òkè yẹn ti rí. kódà ká gbólé bó ti wà láwùjọ wa yìí àgbọ̀dọ̀ bá pa ọ̀ àgbọ̀dọ̀ bá pa àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ bá tẹ̀lé tòun ti bá ti wà ní àwùjọ tó ti gbé wọn Islam dájọ́ bẹ́ẹ̀ á fà á ní àwọn aláṣẹ lọ́wọ́ tí wọ́n bá wá sí u náà ọkùn ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ káwọn agbófinró aláwọn ní ẹni padà fún ọ̀daràn báyìí ọ̀daràn yẹn wà sùn. ẹnì gbogbo ẹni wọn bá lẹ̀ wọ́n tó bá dé báyìí àwọn ni wọ́n máa ń jalágbára yóò gbajúmọ̀ yóò dé ilẹ̀ pàtàkì yóò sì mọ yẹn yóò máa wá sí ayẹyẹ ẹni jẹ kò sí ìtọ́ka wa pẹ̀lú ẹ̀ nítorí bá a lágbára tábàdàn sọ ma fẹ́ lò dájọ́ lọ́dọ̀ ara wa akábù kódà kò jẹ́ lórí ẹ̀ tó kódà kárí ẹ̀ lọ́dọ̀ nípa ẹ̀ báyìí káwá sọ ma fẹ́ pàdé tàbí ìṣẹ́ wò láwùjọ yìí ló ń kà fún ìgbàlọ́ ìjọba òṣùpọ̀ tó ń síbẹ̀ bí ìjọba ti rí yẹn bí ká má pàdé wọn lọ́wọ́ títẹ̀lẹ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́yà wọn rí àti wọn bẹ́ẹ̀ tẹ̀ wọn káfílẹ̀ fàìlòdájọ́ tọ́lọ́wọ́ ọba lórí ẹ̀sìn yẹn àwọn ni wọ́n yẹn tó ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba nítorí báwo ló ń lọ àjẹmú bẹ́ẹ̀ wọ́n á pariwo rẹ̀ wọ́n sáré lọ́kọ́ tó kú mọ̀ fún ìpọ́nlẹ́sì ẹ̀pá ìdíwọ̀n kálẹ̀ lọ́jà nìkan sísè rí àtúnṣe àpáàdì tàbá wà ní ìsàlẹ̀ ìsèlú yẹn ìṣèjọ́ ní kápá òun torí tó gbé kódà kó tó ti ṣe ìyẹn gẹ́gẹ́. bọ́bá tó ti ṣe yẹn níbi náà ti lo òfin sáà wọ́n bẹ̀rẹ̀ ní àwọn adájọ́ tí wọ́n wò tàbílù tọ́tọ́ ṣẹ́ wọ́n fẹ́ kọ́ pààyẹ́. àlẹ́ ìsìnkẹ́ ó ti ṣe yẹn ló pé wọ́n á tẹ̀sùn sí rẹ̀ rò pé kò irú ìdájọ́ wo láwùjọ ẹni tó gbé ó ti ṣe yẹn irú èyí tó ṣẹlẹ̀ sáwọn ẹ̀ ọmọ yẹn ti kílẹ̀ mẹ́ẹ̀ ìyẹn wàá ti túmọ̀ fífi pani àfà torí bẹ́ẹ̀ ká sọ ní àwùjọ tá a bá wà ká mọ̀ bá ti wà sí kọ́lọ́ ní kọ́lá fún mi. aleykum salaam wa rahmatulah. Rotop. bẹ́ẹ̀ ohun tó wà nínú sunna ní ibẹ̀ ẹnì máa tó fẹ́ àdéhùn náà wá ibi ìlà kó ti mọ̀ náà ṣá kọ́ńtà òbí ní kọ́ńtà òbí sọ̀tò ìmọ̀kọ́ ìgbà tí wọ́n bá ti kó ti alẹ́ sílẹ̀ tóró jẹ tí wọ́n gbé lẹ̀ ti alẹ́ ní báyìí ẹ̀ ọ̀pá àti lọ sálẹ̀ àṣà mo dáwà tó mọ̀ ló jẹ wa ni wọ́n rọ́ bí kílẹ̀ rẹ̀ kọ́ńtà òbí yìí kọ́wúlà sọ́nù ìmọ̀kúrìbà ẹ jẹun yẹn kótó ní wípé ẹ lọ sí ọmọ gáàrí ẹ ṣùgbọ́n nípa ọkọ ní ti pẹ̀lú òṣèlú lóòótọ́ òṣèlú yẹn kọ̀ọ̀kan jẹ àti jẹun kótó ní pàtó ní ọgbẹ́ àkọ́kọ́ jẹun tọ̀ lẹ́yìn tá a bá jẹun tọ̀ náà lẹ́yìn tá a bá wá ní ọgbẹ́ náà bóyá táwọn ìlànà àbá lórí lẹ́yìn báyìí láti ọ̀sẹ̀ wá bá oúnjẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ ti ṣàlàyé nígbà tí wọ́n ti ra alákọ̀ọ́tọ̀ rẹ̀ ọ̀hún náà ló ń tutù súnà yìí ìgbé tọ́ba bẹ́ẹ̀ sínú ọ̀rọ̀ tó kọ̀ọ̀kan jẹ tí ọba rí dábí gbẹdẹgbẹdẹ yẹn á jẹ ìtọ́gbẹ tí ọba wá rí absent ó ṣe rí nìyẹn lẹ́yìn ìgbà yẹn bàbá kẹ́wọ̀n náà táwọn akẹ́kọ̀ọ́ lọ bá aṣọ rẹ̀ sọ. wọ́n lè lọ sọ́wọ́ lọ́kàn ẹ lọ́tẹ̀rì wọ́n ní olówó kan mọ́sálásí ó tún kọ́ sàárè ṣùgbọ́n sàárè sí ara ilẹ̀ mọ́sálásí lọ́wọ́ tọ́ba sí ara ilẹ̀ ilé ká lè fi dánúdánú ká lè sàfàtò lórí àtúnṣe òun nínú mọ́sálásí ìgbìyànjú dájà sí òun ní ká fi fẹ́ tó ti ní pé àfi kódà kìí ṣe fi dandan ní mọ́gàdì ọba àjẹmí ìṣẹ̀lẹ̀ lọ́sọ̀ fi blọ́ọ̀kù yẹn kọ́ bá jẹ́ ìdàgbọ́jáde ìgbé mọ́sálásí ló ti parí bí yọ sàárẹ̀ ilé àwọn olówó rí gbọ́dọ̀ bá yẹn ti yẹn ló kù sáà sí kábà tó ṣẹlẹ̀ kù sí láì alẹ́ kẹrù kẹrù mọ́sálásí lè tó yẹn nígbà tí ọba sọ wípé èyí tá lápá ọ̀dọ̀ máa kẹrù akẹ́kọ̀ọ́ rẹ̀. ẹ wá rí ìbéèrè lẹ́gẹ̀ẹ́ nípa ẹni tí gbà rẹ̀ àwọn kan tẹ̀sán aláàdúró lórí pé anábì sọ̀rọ̀ wa sálájú yẹ wa wípé ìyàtọ̀ láti mọ mùsùlùmí sí kékeré ìlú kékeré kọ́kọ́ lẹ́ni tí kò kí ọ̀run náà ẹ̀dá tó bájà gbàgbé nínú owó tí àwọn ẹ̀sìn máa di dandan fún yẹn mo lè ní ẹ̀jẹ̀ mùsùlùmí wà á dá lẹ́yìn tàbí mùsùlùmí eléyìí wà á mùsùlùmí á sọ̀rọ̀ nípa máa kí àwọn ẹ̀rẹ́ mi kí ni o ẹ̀sìmájà gbà fẹ́ni bí ọba kẹ́wọ̀n ọwọ́ àbẹ̀sẹ̀ ọwọ́ ẹ̀ sàkọ́rọ̀ ẹ̀wọ̀n pé nígbà táwọn ẹni rẹ àwọn mùmíní tí wọ́n bá ń ṣe béèrè nípa àwọn ọ̀tá rẹ̀ wọ́n máa béèrè pé mọ́ sálẹ́sẹ̀ kò kì í sàkọ́ kí ló tún yín wọnú náà sàkọ́rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ mi nà tó kàdé àwọn ìkírun àbẹ́ni tí ìkírun àtọ́wọ́ àbẹ́ni tẹ́wọ̀ ní sàkọ́ ilé sàkọ́rọ̀ dẹ̀ bí bá ń jó yẹn báyìí kò ní sẹ̀ kẹ̀kẹ́ kúra lọ máa jẹ àjọ kẹ̀kẹ́ fún àwọn náà yìí sọ nípa bẹ́ẹ̀ tí òfin òfin fèrè pẹ̀lú àdéhùn tó ti kéde òun tó fi ti múlẹ̀ dáadáa sọ nínú bá jẹ̀ táwọn èèyàn ti di lálàáfíà àwọn náà ti fi yẹn jẹ mú ṣùgbọ́n títà òye ti bá wà níbi gbá ẹ̀rọ ápá sọ̀rọ̀ kó kẹ́wù tọ́lá ọ̀rẹ́ ní ní kírun wọn ni mùsùlùmí o sọ́dí ẹ̀sì àtàrí yẹn tó yí báwà o ẹ̀yìn ọ̀sọ́ tó kìlọ̀ sọmọdé ó ti jọ ọ̀rọ̀ rẹ̀ yọ ìyàwó ọ̀gá àdá fáàlì. Aleykum salaam wa rahmatulah. àwọn sí wọn àwọn òṣèré ọ̀sẹ̀ tó wọn. sẹ́wọ̀n pàtẹ́bí ọlọ́run ọba tí wọ́n pa òun làwọn sọ pé wọ́n pa ṣé làwọn kẹrin má bèrè kù ó sì lè ẹ̀jẹ̀ rẹ̀ ó fi gbé òkú ẹ̀sẹ̀ àwọn lọ. sẹ́wọ̀n ìdílé ìdàrẹ́ ni wọ́n wá sí ìdílé tó ti gbajúmọ̀ látàrí àtijọ́ tijọ́ tijọ́ wá pépé òfin ẹ̀sìn kẹ́kùsẹ̀ kí ni ó fi múlẹ̀ Islam náà rẹ̀ wà fẹ́ ó fi múlẹ̀ nígbà bá padà jẹ́ sí àwàdí àwùjọ islam ṣe fún àlàndáde àlámọ̀rí islam ẹni tá a bá fẹ́ jẹ ní àlè jẹ́ nírú ìyá yìí nírú ọ̀dà rẹ̀ lórí bí ọwọ́ rẹ̀ ọ̀tọ́ àtúntò kan wọ́n tẹ̀ wọ́n mi afẹ́fẹ́ rẹ̀ náà wọ́n tẹ̀ wọ́n akọjọ́ ẹ̀dá bíi kọ ojú ẹ̀ lórí jáde láyé irú tẹ́lẹ̀ làwọn ọmọ àwọn ṣẹkúrẹ́ di àdébíyàn náà tọ́lọ̀ pẹ̀lú mọ́ pátá àdúgbò àwọn ọ̀sán làwọn ojú wọ́n láti ṣe àlàfo wọn yìí tẹ̀ ṣe bẹ́ẹ̀ bá dẹ̀bi ọlọ́run kẹ́ irú ọ̀dà rẹ̀ wọ́n ní ká ṣe wù. àdẹ́bí àyíká ní sọ láti ọ̀sán láti kì í bẹ́ẹ̀ sọ̀dà rẹ̀ láàbọ̀ fún wọn sí bẹ́ẹ̀ ọlọ́run ti wọ̀ ẹ̀ wá rí bẹ́ẹ̀. ọwọ́ àdáadáa tá a bá padà lágbára pé báwa la ń darí àlámọ̀ á sì rí ìjà yẹn ẹni tó bá wù wà ọ̀dà rẹ̀ ìdókòjáde ṣe áfọ̀rọ̀ báyìí ni ọba ti rú kẹfẹ́ yọ padà ṣerú yà yẹn. tó ti kílẹ̀ àlẹ́ ẹ jẹ́ ká fara ká sọ wájú ẹ jẹ́ ká sọ wájú rárá jàmá nà. bẹ́ẹ̀. Wọ́n fẹ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹ má jẹ́ agbẹ́ mi fún àwọn ẹ̀sọ́ ráì wọ́n kọ́ sòkòtò ewé tó yẹ kí òfin kọ́ sòkòtò rẹ̀. lóòtù ìgbà tó dé fófin ẹ̀sìn wá ní oyé wa wípé yẹn lè máa dé lẹ́kọ̀ọ́ kan ó tún ní í ṣe pẹ̀lú ojú òjò ìkílè rẹ̀ wa ìlera wa kó tí pépé pẹ̀lú kọjá sí kí ẹsẹ̀ wa àtẹnẹsẹ̀ wa ó bá sára rẹ̀ báyìí ní kẹ́yìn pẹ̀ ní kẹ́ òkúta ti kú téèyàn lè ké pẹ́pẹ́ ti kú òkúta yóò tún jẹ́ kẹ́tẹ́ yóò tún gbá yìí. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó ti lo ìgbésí ayé sáájú àwa wọ́n lálẹ́ àti àjò wa lọ. tọ́lọ́pọ̀ gbà wọ́n lè wà lóko wọ́n lè rìn lóko pẹ̀lú ẹsẹ̀ lábẹ́lá ìlú bàtà àwa nínú tọ́ba níbẹ̀ lómi gbé ẹsẹ̀ láti ní ìdọ̀tí tẹ̀ yọ kódà kó ń parẹ́ yọ máa pariwo ní olè lógo òórùn gbóhùn lẹ́sẹ̀ kódà gbóhùn lẹ́sẹ̀ ẹ̀sùn rẹ̀ ní wọ́n ṣẹlẹ̀ bá bá dé fẹ́ tọ́ba ní kó bá tó sọ̀rọ̀ yọ kọ́ bá ta délé sẹ́sẹ́sẹ́ gún yẹ̀ yìí yóò fẹ́ jó yẹ̀ yìí. so àwọn ọ̀kẹ́ ń ṣe tọ́ba jẹ́ dáadáa tẹ́sí sọ́ńpa àti sọ́ńpa àti ẹ̀sìn ẹ̀rì pàtàkì wọn ẹ̀sìn sáré wọn kọ̀ sófin ẹ̀sìn àwọn ẹ̀sùn sáájú asófin tiwa ni sísòfin wa ta bá ní kú ta o ẹtí sàtí ẹ̀sìn tiwa ń sọ fún akúndé ṣe àwọn ọba àbá abẹsẹ rìn kí lọkẹ wa ṣé wọn báwọn ni àwọn tiwa báwọn máa bẹsẹ rìn lọ sọọsì àwọn máa rìn káàkiri wọn níbẹ̀ lẹ́jọ́ àrà eléyìí ẹ̀kọ́ kẹlá sọ fún àbàtì sọ̀rọ̀ bá ní ẹjọ́ ìsì àbọ̀tẹ̀ tó máa bẹ̀ ṣe ọlọ́run لا

ẹ̀rí àkọ́kọ́ yàtọ̀ sí kejì ẹ̀rí tó alákọ̀ọ́kọ́ yẹn èsì tá a mú alákọ̀ọ́kọ́ náà láàmú wa tíyẹn bá ti tọ́jú àwùjọ rẹ̀ wípé àmọ́ ẹ̀sìn kí ó lè ní wọn ò lù pa má sì kí ó lè torí ìdíbi olè tó ìdíbi olè òpè wọn bẹ wọn wá wọn bá pa ẹ̀ láyé ọlọ́run mẹ́ta ti bẹ lọ́rùn ìyẹn náà kéèyàn gbà lẹ́wẹ́lẹ́ ìjọba ìjàmbá yà wọ́n. ẹ wá lọ́wọ́ lọ bí olè olè wọ́n lè bá di àkólà títí ọ̀wá bá tó ń padà pa ẹjọ́ pa ẹ̀sẹ̀ náà torí wọ́n lè fẹ́ pa ìgbọ́wọ́ rẹ̀ padà ká ẹ̀ torí bẹ́ẹ̀ ni ẹ̀ sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ni wọ́n bá ń sọ̀rọ̀ kẹ́ ẹ̀ wọ́n bá padà dé gbogbo yín mú wọ́n yẹ gbogbo yín lẹ́yìn kan náà tó ti pa àwọn ẹ̀ fámílì òkú làwọn fẹ́ gbowó ẹ̀ ajá عليه الصلاة والسلام nígbà tí a ti kàn ìyẹn lè jẹ ẹbí báyìí kọ́sà ti jẹ ẹrẹ tá a lè jẹ ọ̀dídẹ́dẹ́ kìnìún àbẹ́kù àwọn ẹlẹ́kọ́ àtijọ́ àbíṣù ọ̀dídẹ́dẹ́ rẹ̀ ọ̀dídẹ́dẹ́ òkété tó ti ń sìn àbíkúté ẹrẹ tó bá ti dé jẹ kó dẹdẹ rẹ síta ìbò tí mo ń sẹjẹ náà ń kẹta lórí ọ̀rọ̀ náà wàyà pẹ̀lú ní mọkìá lọdí wáyé mọ lọ jẹjẹ níbẹ̀ aláàbò ọsàn ewu tó ṣe déédéé kàtó jẹjẹ rẹ àwọn ẹni tó gba bí ti kó wọn kò tó tọ́ báyìí tó ṣe déédéé lórí ilẹ̀ tá a bá ti jẹ náà. Thank you.

tó kò lọ rẹ ibẹ̀ ni wọ́n ti wá nígbà tó ọ̀sán di mọ́tà ìwọ́n ti pẹ́ yẹ́sẹ̀ gbà tí ìgbà ti pa ọlọ́ọ̀dà ara rẹ̀ wá rẹ̀. mọ́ṣíkà àrọ̀ torí tí wọ́n bá dá fọ àrọ̀ kì í ṣe fọ́nà láti ẹ̀yìn tẹ̀lé tòun ti jẹ́ àrọ̀ jẹ́ kẹtù lè kẹtù tó ṣe pé kì í ṣe hárọ ẹẹrì òun ló ń pè ní ojú ìlú òun ló ń pè ní kíni ọ alẹ alẹ níbi tó ń pè ní tẹ̀lé àyè wọn lè rí gbólóhùn hárọ wọn bẹ̀rù mọkà wọn bẹ̀rù kàbà wọn bá fẹẹ tó yẹ wáyé pé àárín mọkà náà wọn láwọn àyè pé ìgbà ìdè kan pé mọkàlásì nìkan ti jẹ bẹ́ẹ̀ èdè yẹn rárá èdè mọkàlásì nìkan ti jẹ mọkà tí n ń jẹ mọkà yóò jẹ odi rẹ̀ odi rẹ̀ pápátá lẹ́tún lè fi dẹ́dẹ́ ṣùgbọ́n bí ìbá ti ń tó ti ibi tó ń pè ní haram yẹn ẹ gbọ́dọ̀ dẹ́dẹ́ fẹ́ ibi tó dẹ́ jìnnà ni ibi tó jìnnà ni tó kìí ṣe pé àlọ́fẹ́ haram àwọn àlọ́fẹ́ òdi jẹ́ haram ìtumọ̀ rẹ̀ bóyá wọ́n tọ́lá sí nìkan kàtàkà tó sálọ wọ tààrí mu haram sí àwọn àbá àtàlà yìí òdi jẹ́ haram náà wọ́n máa sọ pé láti ìlà ìlà láti ìlà ìlà ثم الشافعي نعم عليكم السلام ورحمة Àkọsílẹ̀ lé wọn ti tẹ̀lé àtọ̀. Àwọn olùdẹ̀ ṣe ń di wọn ní kò sí ìyọ̀sẹ̀ wa bẹ̀. Torí tí wọ́n bá ní kẹ́yìn tó fi ẹ̀sìn yẹn, ẹ káàbọ̀ ẹ káàbùkù lọ́dọ̀ ìjọba sẹ̀rí àjọ òdùnkù yìí fẹ́ ṣe kúrú jù bí máa wọn darí mọ́tò láwọn olùkí ẹ̀ sẹ́rìn ìyẹn kù tọwọ́ wọn. sọ̀rọ̀ báà ní ẹ ti ẹ ti. ókè ká ní wọn padà pa ni nítorí fóun náà pa ẹ̀ ah, ó ti dé dé lójijì ni ló ní yóò ti dé dé lójijì tó ajá tó bá sọ pọ́pọ́ sáà Islam ìjọba ti kò ti dé dé náà kò sí ìtọ́ka wa mọ́ káwa náà fà lé wọn lọ́wọ́ káfí bọ́wọ̀ torí ta bá lo ìdájọ́ fúnra wa akáwọ̀. àkòsí gẹ́gẹ́ lọ́rùn tẹ̀lé wọn torí ta bá ti kó olùdájọ́ ọ̀tẹ̀ sẹ̀rí àjọ òsì ní olùdájọ́ gbogbo olùdájọ́ sọ́ba ti àjọ wọn pa yẹn wọn ó gé yẹn lọ́wọ́ wọn ó sì bá jẹ fún yẹn gbogbo olùdájọ́ ẹ̀sìn náà sọ yìí ó ní í pẹ̀lú aláṣẹ. wọ́n lẹ́yìn ló kópa ọmọ ọmọ pé ọmọ rẹ ọ̀rọ̀ àti ìyàwó lé ọwọ́ àlọ́ àgbèrè ìwọlé ọba kì ya mọ́lẹ̀ ọba ní ọyẹ ẹwà ẹ̀yìn ará àdúgbò wọn kẹ́kẹ́ ló wò wá. kí ló dé ìbéèrè kẹ́kẹ́ mo fi ń wọn á ní kọ́ lọ́ọ́ sẹ́wọ̀n gbére lápẹ̀rẹ̀ kéèjì akẹ́kẹ́ àwọn òwúlẹ̀ láyé ní báyìí rárá bí pé wọn tún lò ọba lórí nípa pé yẹ kí pa ní alẹ́ kò sálá ń sọ̀rọ̀ ọ̀gá mi. bọ̀ ó lè kó kéré bá tó o ní àti ẹgbẹ́ ìlú ìjọba fún ọ̀rẹ́ rẹ̀ ìjọba òun la fẹ́ lórí ẹ̀rọ la máa borí tí ó sì tún máa fi tí ó sì máa borí. ká àforíjì ọlọ́run ọba ọ̀pọ̀ ìṣòro ẹ̀ lọ tó bá ti dáadáa tó kù tí mo tọ́lọ̀ ọ̀pọ̀ òde torí kò sí ìkẹta afẹ́ sọ nípa ọ̀rọ̀ táwọn àti tọ́kì ti lè tí bá tọ́lọ̀ ti gbà lẹ́rú gbogbo àwọn kan táwọn oko tóbi ó tóbi ó tóbi yẹn lọ́wọ́n bá lè fojú fò àwọn tó ti lọ́rẹ̀ lọ́rùn mọ́ ọlọ́run lè kú dáadáa àtẹ́jọ́ fi pààrọ̀